ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí bá tún máa wí nírú àyájọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nìbàdàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. wákàtí kan pẹ̀lú ọlọ́run an hour with God. ọlọ́run ló ń wakọ̀ náà pásítọ̀ ṣe oyèwùsì náà wà nù ọkọ̀. bóyá kí n tiẹ̀ sọ pé ajínrere wọ́n máa ń pera wọn ní Mrs. Oyinkanṣọ́lá Ọ̀dẹ́bùnmi bọ́ iṣẹ́ ìrànṣẹ́ wọn náà bí iṣẹ́ ajínrere oyin cancer concept àwọn náà lájọ máa rìnrìn àjò lénìí. tí mo fẹ́ ká ṣe ní èní gbogbo wa náà máa rìnrìn àjò yẹn ìdí nìyẹn tẹ́ fi ní láti darapọ̀ mọ́ ìrìn àjò náà gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nílé ẹ̀yin náà lè darapọ̀ pẹ̀lú wa lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Live Fresh FM Ìbàdàn ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti darapọ̀ mọ́ ìrìn àjò yẹn ẹ̀ láìkẹ̀ kẹ̀ ṣíà yìí. ṣùgbọ́n bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká gbàdúrà. ọ̀dọ̀ dáre power of praise la máa ń rìnrìn àjò wọbẹ̀ wọnú àdúrà. so ẹ jẹ́ ká lọ orúkọ ńlá. jésù ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ àyìn ológo fún àánú àti oore ọ̀fẹ́ ńlá èyí tó fún wa láti wà láàrin àwọn alààyè olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa láàrin àkókò tá a fẹ́ lò yìí nu omijé nù àánú kò fọ̀n ìrànlọ́wọ́ àánú ọlọ́run ó yá kẹrin gbà nínú ọ̀sẹ̀ yìí ire gbogbo tó jẹ́ tiyín kó tẹ̀yìn lọ́wọ́ jésù olúwa wa. olùkọ́. níbi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn. ìdáhùn ayọ̀ Jésù mo wàásù níbi ìpàdé kan nígbà tí mo wá wàásù tán. ọmọkùnrin kan wá lòun fẹ́ rí mi mo wo ọmọ kékeré pátápátá ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ìránṣẹ́ ọlọ́run ní láti máa ní sùúrù púpọ̀ púpọ̀ mo jẹ́ mọ̀ pé fún bíi wákàtí méjì lèmi àtọmọ yẹn fi jọ sọ̀rọ̀ ẹ̀rù bà mí torí mi náà láwọn ọmọ kéékèèké pé ṣé social media ṣé ò fẹ́ bayé àwọn ọmọ jẹ́ báyìí ṣé ò ti dá nǹkan sílẹ̀ báyìí ó dẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ tèmi àtọmọ yẹn sọ kí n kọ̀ mú kékeré wá tí tá a bá ti wá gbọ́ tán mo fẹ́ kí gbogbo òbí gbogbo ìránṣẹ́ ọlọ́run mo fẹ́ gbogbo àfarabalẹ̀ ká gbọ́ tá a bá gbọ́ tán màá wá ṣe ojú òpó sílẹ̀ báwo la ṣe lè rẹguléètì social media pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé tí àwọn nǹkan tó wà níbẹ̀ tí òfin ní ba ayé àwọn ọmọ jẹ́ ìránṣẹ́ ọlọ́run gbogbo àwa kìrìsìtẹ́nì àti gbogbo èèyàn pátápátá ẹ gbọ́ nǹkan tó jáde lẹ́nu ọmọ ọdún mẹ́tàlá iná kó tó di pé màá wá ṣe ojú òpó sílẹ̀ tí a bá ti gbọ́ tán màá ṣe ojú òpó sílẹ̀ a wàá ṣiṣẹ́ lé lórí nítòótọ́ mò ń ṣiṣẹ́ lé ọmọ yẹn lórí mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí máa ṣe àṣepé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó fẹnu ara ẹ̀ sọ a ti ṣiṣẹ́ lé lórí a ti change voice ẹ̀ má rò pé bóyá ọmọ tí wọ́n mọ̀ má rò bóyá ọmọ chọ́ọ̀chì yín pé àwọn oníwàásù wa chọ́ọ̀chì wa ní oṣù tó kọjá lágbájá ló máa jẹ́ má rò sí ọmọ kankan torí pé àwọn òbí ọmọ gan ò mọ̀ ẹnìkan ò mọ̀ ẹ gbọ́ ibi tá a gbé voice yẹn sí so voice yẹn lè máa jọ tẹ́ni tó mọ̀ kì í ṣe ẹni tó mọ̀ ẹ jẹ́ ká lọ nínú ìrìn àjò yẹn. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ́tí ń gbọ́ wa ẹ báwo ni ogun yẹn gan ṣe bẹ̀rẹ̀ o ní bí ọmọ ọdún bíi mélòó ni ìrìn àjò yẹn bẹ̀rẹ̀. thirteen years. bí ọmọ thirteen years ẹ kí wá ló ṣẹlẹ̀. nígbà yẹn ìgbà tó gbé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ mo máa ń gbọ́ foreign music kan gan mo like foreign music tó yẹ pé yẹn kì í tápá pẹ̀lú foreign musicians tó yẹ pé àwọn foreign musicians yẹ ó ní nǹkan tí mo like nínú wọn but òun olówó mú orí ẹ kó bẹ̀rẹ̀ ní first stage hmm. torí olóyin yẹ nǹkan tó máa ń dákọ̀ kò ju nínú most of yẹn oyin tó sì máa ń kọ sad songs ni so ó máa rapper ni ó sì good be freestyle ó ní mo eh, bí ó ṣe máa freestyle mo emulate lára ẹ̀. Hmm. kí làwọn nǹkan lyrics tó sọ tí ó tó padà di ogun fún ẹ tí wò mọ̀ pé ogun ni nígbà yẹn àwọn lyrics tó máa ń sọ kò ju. o lè sọ lóyìnbó náà. àwọn lyrics tó máa ń sọ kò ju um, devil pé èṣù àti ọlọ́run wọ́n bò ń sọ meanwhile ibi tí mo ti kọ́ bẹ̀rẹ̀ citizen like olóyin yẹn nígbà tó sọ story ẹ̀ wípé òun máa rí wọn wípé wọ́n máa rí áńgẹ́lì àti èṣù lẹ́gbẹ̀ẹ́ ara wọn èṣù máa ń jóye pé òun ò ní pẹ́ kú ó sì máa ń sọ àwọn kankan àdìgbà yẹn tí going á money up to going more than 200 and something of his songs on my phone By the ipò máa process me, in by me bá lọlé mọ̀kànlé wà ń tàn lálẹ́ tó ẹ́ pé màá mọ̀ gbọ́rin yẹn àwọn kan sì máa ń complain lé pé ó ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ gbólé wa wípé bọ̀dá kan si maa n complain They pay o in nnkan kan legbee gbole wa pay boda kan wa n be one spend close to one um, one o'clock one pm níta so wọ́n ní pé bọ̀dá yẹn ní pé ìjọ́ kejì wọ́n ṣàyè tí bọ̀dá yẹn jáàmù lẹ́kùn so ìgbà tó yá tí màmá gbọ́ tán wọ́n ní pé bọ̀dá yẹn wọ́n rí irin around that time so ìgbà tí wọ́n á gbọ́ tán yẹn èmi sì ní ìbẹ̀rù anything death láti ìgbà tí mo ti ń gbọ́. kí ni àwọn nǹkan tó sọ nínú orin yẹn tí ò jẹ́ kó o bẹ̀rù death. wọ́n máa ń sọ pé everybody lókìlẹ̀ máa kú wípé òun mọ̀ pé ọ̀rọ̀ àpáàdì lòun ń lọ mo sì ti wo àwọn kíní táwọn òyìnbó máa ń bá àwọn ghost sọ̀rọ̀ so i am speaking with ghost. ìyẹn lórí internet náà speaking with ghost with yeah. ghost speaking yes. with ghost. Yeah. Yeah. àwọn celebrity mo máa ń search ti bọ̀bọ̀ yẹn náà àti ti ọ̀rẹ́ rẹ̀ hmm. jẹ́ pé wọ́n jọ ìgbà tán kú so mo máa ń fi pìtì fún bọ́ọ̀bẹ yẹn ó máa sọ tán bá bí pé how is he doing in hell ó máa dáhùn ní pé he's he's feeling fine hey, he's doing well. ó lóun wà ní hell nígbà mm. tí wọ́n bá ghost ẹ̀ sọ̀rọ̀ eh. ó lóun wà ní hell ó lóun fi fine ní hell so ìyẹn wá jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ pé hell is good so ìwọ gan wá rẹ́dì pé ìwọ gan fẹ́ lọ sí hell ṣé ẹ̀ rí ìtànjẹ èṣù ẹ̀yin èèyàn wa nílé ṣé ẹ̀ rí ìtànjẹ èṣù so ó jẹ́ kí ọkàn ẹ̀ balẹ̀ wípé kò sí problem ní hell so ìwọ náà ti decide láti lọ sí ẹ̀l. yes sir. ṣé ìwọ náà wá ń wàásù ẹ̀l fáwọn èèyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọ ní school wọn máa sọ wípé èmi wípé tójò bá ń rọ̀ tá a bá ń ṣe class assembly tá a bá ń kọ praise and worship school mo lè lọ ń gbà mí kí n bọ́ síta kí n máa twerk ní school káwọn school máa rẹ́rìn kí n máa distract àwọn tó ń kọ praise and worship during during that time so ó ní ọmọ kan náà ta junior junior mi lọ́mọ yẹn so àjọ máa ń kọrin so ọmọ yẹn òun máa ń kọ rap rapper ni mo máa ń kọ love rap so ìgbà tájọ máa ń ṣe freestyle èmi sì ní mo good freestyle gan um, bọ́bọ́ tí. èmi ò fẹ́ kí o lọ púpọ̀ ńbẹ̀ yẹn tó o bá lọ púpọ̀ ńbẹ̀ yẹn àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ skul yín wọ́n lè connect má jẹ́ ká lọ síbẹ̀ yẹn báwo wá ni ti èyí tó sọ pé o ti ta ọkàn ẹ fún èṣù tó tún wá ń wàásù tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ àwọn èèyàn náà o tún ti mú àwọn náà láti ta ọkàn wọn fún èṣù pẹ̀lú ẹ báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́. ìrìn àjò yẹn ìrìn àjò yẹn ó lọ fà kíá torí nígbà tí mo máa ń sọ ní school ní school mo táwọn yẹn bá ní pé bọ̀bọ̀ yìí kò lè make everybody tẹ̀. no ìwọ gan máa ń sọ wípé ìwọ o ẹ ló ń lọ pé o lè make heaven o wa máa ń sọ fáwọn èèyàn pé wọn need láti lọ sí heaven. no kì í ṣe báyẹn mo máa ń sojú yé wọn yìí pé wọ́n lè commit just around time tí àtúbà máa dé èmi ti mọ̀ yìí pé màá lọ sí. Si head but I tí rapture bá dé small slight mistake kankan lè ṣẹlẹ̀ lẹ́pẹ́ pastor gasef ẹ̀ làbàrẹ̀. pé so bẹ́tà kéèyàn fẹ́ nǹkan jayé nígbà tó jẹ́ pé ẹ̀ gan ni gbogbo èèyàn ń lọ ẹni tó bá dẹ́ṣẹ̀ kékeré náà ẹ ló ń lọ ṣé àwọn ọmọ skul yín wọ́n dẹ̀ ń reason along pẹ̀lú ẹ ní gbogbo ìgbà yẹn tó ń sọ gbò yẹn. wọ́n máa ń reason pẹ̀lú mi. so ò ń jèrè ọkàn wọn. ẹ àwọn bọ̀tà àwọn kankan sì máa ń bù mí bọ̀tú mo mọ̀ pé àwọn náà ó máa ń ṣiṣẹ́ gan. ẹgbẹ́ òkùnkùn yẹn ṣé ọmọkùnrin tó ń kọrin yẹn ó wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn tó sọ pé ó wá lọ sórí íńtánẹ́ẹ̀tì pé ó fẹ́ di mẹ́mbẹ̀ tó sọ pé ọmọ kékeré ni ẹ pé àfi tó bá tó pé eighteen years. ọmọ ọmọ tí mo influence pẹ̀lú ẹgbẹ́ yẹn ọmọ yẹn ìgbà tó yá tó ń gbọ́ òun yẹn òun náà ti um, date um, sound. sound olórin yẹn òun náà ti emulate sound olórin yẹn so gbogbo nǹkan tí olórin yẹn ń sọ gbogbo nǹkan tó olórin yẹn ń sọ òun ni olórin yẹn lẹ́rí gẹ́gẹ́ bí mentor olórin yẹn lẹ́rí gẹ́gẹ́ bí mentor òun ló ń direct ayé yín everything báwo wá ló ṣe sọ pé masturbation ṣé orí íńtánẹ́ẹ̀tì náà ló ti rí àbí kí ló wá débẹ̀. orí íńtánẹ́ẹ̀tì náà mo ti rí sínú um, múfì kan tí mo wò mo ti gbàgbé orúkọ múvì. má sọ orúkọ múvì yẹn. ok wọn ní múvì yẹn tí mo wò olóde kí mo ń pa masturbation. so o wa lọ wádìí ẹ. yes sir. o wa bẹ̀rẹ̀ sí ní ṣe. yes sir. ṣé orin orin olórin yẹn tó gbọ́ orin foreign musician tó gbọ́ òun náà ló ló jẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tó rọrùn pẹ̀lẹ́gbẹ́ òkùnkùn tó fi wá lọ ẹ̀yin èèyàn wa nílé torí àkókò wa àti ìrìn àjò tá a fẹ́ rìn ọ̀rọ̀ pọ̀ ń bẹ olólórin yẹn sọ pé òun jọ ẹgbẹ́ òun ṣẹgbẹ́ òkùnkùn kan ó lóun wá lọ wo gbogbo iṣẹ́ àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn òun náà tún join a ó tún join ó join gbogbo ìṣe wọn gbogbo ìwà wọn ó ní àmì ccc òun mọ̀ tóun bá jí láàárọ̀ èyí tó nǹkan kan máa ṣe sí òrùn èyí tó wọn á ṣe sí òṣùpá ó nígbà tó di ìkóríta kan òun wá dìídì ń wá èṣù kiri nítorí pé olórin yẹn sọ pé òun ti ta ọkàn òun fún èṣù òun náà wá ti ta ọkàn òun fún èṣù ó lóun wá lọ́dọ̀ babaláwo kan pé babaláwo yẹn wá ń kọ́ ń bọ́ ṣe ń bọ èṣù bí èèyàn ṣe lè máa sin èṣù ó lóun wá bẹ̀rẹ̀ sí ní worship èṣù àkókò sí ni o àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ó ní tí èèyàn bá pe ọlọ́run ọlọ́run ò kì tètè dáhùn bọ̀ tóun bá ti tilẹ̀kùn mọ́rí tóun paná tóun bá ti pe èṣù tóun bá fẹ̀yìn lélẹ̀ báyìí èṣù adé yọ sóun lè lálàá tó máa direct òun ó ní lórí íńtánẹ́ẹ̀tì náà ló ń ti rí èyí tó jẹ́ páwọn èèyàn ní ọkọ ọ̀run aya ọ̀run tó ń wá ìtúsílẹ̀ pé bí èèyàn ṣe lè rìnrìn àjò pẹ̀lú àwọn ẹ̀mí búburú olódẹ̀ ní bóun ṣe máa ṣe tóun bá dẹ̀ sùn ẹ̀mí tóun pè yẹn dẹ̀ máa wá bá òun lájọṣepọ̀ abẹ́ẹ̀rí pó serious lórí íńtánẹ́ẹ̀tì náà ṣá wa máa sọ pé kọ́mọ máa ní lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ iléèwé wà tí wọ́n á sọ pé kọ́mọ ṣe homework lórí kínní ọ̀nà wo lọ́nà àbáyọ ẹ jẹ́ káwọn èèyàn pè láti ilé zero eight zero three two three two one zero five nine kó tó di pé oyin cancel concept àwọn náà máa bá wa dá sí i nítorí pé àwọn òbí ọmọ yìí ò mọ̀ pásítọ̀ chọ́ọ̀chì wọn wọn mọ̀ wípé ó ti lọ jìnnà tó báyìí inú ìrìn àjò ọ̀nà wo kí ni solution báwo la ṣe lè rìn wọ́n nídìí ẹ̀ kínní náà dẹ̀ nídìí wọn báwo ni ò ṣe ní bayé àti ìrìn àjò àwọn ọmọ jẹ́ zero zero three two three two one zero five nine zero zero seven seven seven seven one zero five nine zero eight zero three three three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun nìkan plus two three four eight zero nine two two two one zero five nine. hello. ẹ wo ẹ ṣe jẹ́ kọ́ ọmọ yẹn kó bó bá jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta ló bá máa gbà yín sà ẹ jọ ẹ jẹ́ ká gbọ́ ẹ jọ mo fọlọ́rọ̀ bá bẹ̀ yín ẹ ṣe àjẹjẹ káwọn ọmọ àtàwọn òbí gan ká bí tá a lọ lórí àwọn ọmọ yìí. nọmba one sọmrì ẹ ni mo ti sọ yẹn nọmba two ìrìn àjò rédíò ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ sọ lórí rédíò tí ò gbọ́dọ̀ sọ ẹ ṣe jẹ́ ká wò ó kí la lè ṣe láti ran àwọn ọmọ wa lọ́wọ́ ẹ jẹ́ àfọmọ́ ilẹ̀ òun ti bá Jésù pàdé báyìí Jésù ti àǹdù ẹ̀ ẹ jẹ́ ká wá wo àwọn ọmọ wa káàkiri kí la lè ṣe ṣe ẹ ní suggestion yàtọ̀ sí pé láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ délẹ̀ èròǹgbà tèmi ni pé ká kúkú fi ọmọ kí á mú àwọn ọmọ yẹn ká mú tọlọ́run nìkan lọ. ok ma ẹ ṣe púpọ̀ mọ́ àti ìrántí béèrè orúkọ yín. hello. hello ẹ kú ètò. god bless you sir ta ló pe ibùdó tí ń pè wá sir. orúkọ mi ni tọmọrí abídèmí. yes sir. Oǹdó ni mo ti ń pè. yes sir ẹ kú ètò ẹ dákun um, ntẹ́mi rò pa lè ṣe ni wípé gbogbo fóònù táwọn máa ń lò yẹn yes sir wọ́n bá ṣe ṣe nígbàkúgbà káwa náà mọ wo tó wà lórí rẹ̀ hmm. tá a bá wo tó wà lórí àmọ́ igun tí wọ́n wà ń bẹ̀ hmm. bóyá wọ́n bá ti rìnrìn àjò tí ọ̀tọ̀ èyí ó tètè dá wọn padà hmm. ẹ ṣe púpọ̀ sá èyí ó sì kàn máa gbàdúrà fún wọn lóòrèkóòrè. yes sir ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ò mọ̀wé tí wọn mọ itú tí ọmọ wọn ń pa lórí fóònù abala bẹ̀yẹn ń kọ́ ṣé àtúnyẹ̀wò lẹ́yìn ẹjọ́ bá mọ̀wé èèyàn sànẹ́ tó mọ̀wé ládùúgbò rẹ̀ ok sir. béèyàn bá mọ èèyàn mọ̀ mọ̀ yóò yọ̀ mú fóun rẹ̀ èèyàn sì mú lọ pé ẹ bá ń wo kinní yìí o kí ló wà ń bẹ̀. ok sir. èèyàn tó lè rìn báwọn. yes sir ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà náà àyè ń padà bọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè ìlàfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó My husband at the hospital today. The nurse said it would be good for me to rest after this baby before having another pregnancy. She said it will allow my body to heal and recover fully. My friend Papa Junior said the same thing to me the other day. He even told me they are using family planning for childbirth spacing and to prevent unplanned pregnancy. Yes, family planning. That is what the nurse called it. She said there are different methods of family planning to choose from and that any one I choose is safe and effective and that I can get pregnant again anytime we decide to. She even said they will give me counseling on all the methods before I make my choice. Family planning is a safe and effective way for childbirth spacing and to prevent unplanned pregnancies. For confidential information and counseling on pregnancy planning, call the toll-free contact center on 080-000-22252 or visit any hospital with a green dot logo to take up a method. This message is brought to you by the Federal Ministry of Health and Mary Stopes Nigeria with support from the Danish government. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. mo kí wa káàbọ̀ padà. àdáwọ̀ with God. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm. ẹ jẹ́ ń gba ìpè kan sí i láti ilé. kó tó di pé màá wá lọ sọ́dọ̀ oyin cancer concept kí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí hello. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ ta ló ń pè ibo lẹ ti ń pè. Esther ló ti láfíà. Esther kìíní ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ mà mo ti kúrò ń bẹ̀. ok ma jẹ́ ń gbọ́ mi báyìí. yes ma. ìwé tèmi ni pé kíyàn fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ọmọ no matter the ẹ̀bí a stop internet nínú àgbàlagbà gan àwọn gan seek information so kíyàn gan fúnra ẹ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run lọ́kàn láti kékeré òun ni the most important. ok ma ẹ ṣe é pọ̀ ma. àti tẹ́tí. Oye cancel concept torí àkókò ò bá wa ṣọ̀rẹ́ rárá mo dẹ̀ fẹ́ rìnrìn àjò kan léèní tí mo gbọ́dọ̀ rìn ẹ tiẹ̀ kí àwọn èèyàn wa nílé ó tójọ́ mẹ́ta ta ti rí yín lórí ètò yìí. ẹ kalẹ̀ gbogbo ará ilé o mo kí yín pé ṣé dáadáa la bá yín. ta bá sọ̀rọ̀ bóyá mi introduce yín dáadáa. <laughs> orúkọ mi ni Oyin Kọ́sọ́lá Ọ̀dẹ́bùnmi àwọn ẹlòmíì fẹ́ràn láti máa pè mí ní Oyin cancels. ok kí ni ẹ rí sọ sí ọ̀rọ̀ èyí tó wà ńlẹ̀ yìí ṣe mọ̀ pé program tá a wà yìí is a um, more of a religious program but ẹ bá fẹ́ kémi sọ̀rọ̀ èmi máa wá from the psychological aspect of um, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí and tá bá ní pé ká debate ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ social media influence and everything ó bẹ̀rẹ̀ láti ilé. Oh, yeah. it starts with the parenting style ṣe mọ̀ pé ẹnìkan sọ lẹ́ẹ̀kan wípé ó dáa kí even àwọn parents máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé ọmọ ẹ jẹ́ ká wo case study ọmọ tó ọmọ tá a gbọ́ ohùn ẹ̀ lórí afẹ́fẹ́ yẹn a lot of things ló máa ń jẹ́ kí ọmọ kó fall back sí internet kó fall back sí music kó fall back sí belonging to one group or the other ó lè jẹ́ wípé ọmọ yẹn ń wá identity ẹ̀ ìnáwó lè jẹ́ pé ọmọ yẹn ń wá attention and gbogbo eléyìí máa fall back sí parenting style tí oníkálukú òbí ń lò ní psychology i need different styles of parenting i wan find out pé especially in this part of the world tower the authoritarian uh, authoritarian parent ló pọ̀ jù that is òbí tó jẹ́ wípé this is how i want you to go bó ṣe máa lọ lélẹ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn o máa study medicine nǹkan tó dẹ̀ máa ṣe nìyẹn o máa lọ sí social school gbọ́dọ̀ ṣe máa you know òbí ò dúró láti gbọ́ wípé kí ọmọ náà ko ko sọ tiẹ̀ you know to input their own opinion too in the family and taba ti di pé gbogbo irú nǹkan báyẹn ṣẹlẹ̀ no communication in the family especially pẹ̀lú àwọn ọmọ wa a máa find out pé àwọn òbí a máa ń fẹ́ bọ́mọ sọ̀rọ̀ tá a bá fẹ́ correct ọmọ yẹn kò ń ṣe pe torí pé a fẹ́ ní relationship pẹ̀lú ọmọ yẹn now um, wọ́n ní pé family is the smallest unit of the society ilé dẹ̀ la ti ń kó ẹ̀ṣọ́ la ti ń kó ròde ọmọ tó jẹ́ wípé gbogbo nǹkan tí ó tó bá lack nílé internet wà available everywhere ní school is free access especially tẹ́ dé higher institution wifi is free access everywhere there are some um, sports ẹ máa lọ free access and a lè sọ pé kọ́ ọmọ máa lo phone ọmọ àlò phone is not um, is no more leisure ṣe mọ̀ phone is available for communication and everything you want to do but kí ni àwọn òbí ti ṣe láti ensure wípé even tọmọ bá ní phone tó bá ní internet access kò ní fi wo nǹkan tó máa ba ayé ẹ̀ jẹ́ that is the crux of the matter kò ní fi ba nǹkan ṣe ti rí nǹkan tọmọ yìí ń ṣe tá a gbọ́ yìí is just a is is a symptom It's to tell us that there is a there is something deeper ọmọ a máa crave fún. attention ọmọ á máa crave pé òun fẹ́ mọ self id i want to who who who, who am i really then ẹ jẹ́ ká sọ̀rọ̀ also nípa boundaries because mo ń um, okay teacher ni mí so mo ń béèrè lọ́wọ́ àwọn ọmọ mi wípé kí ló lè ṣẹlẹ̀ tó máa jẹ́ kéèyàn kàn change tó bá wọ school ẹ mọ̀ ìwà téèyàn ọmọ ń wù nílé kọ́ ló máa máa wù ní school kí ló lè ṣẹlẹ̀ tí ọmọ yìí máa ní interest sometimes as parents a lè sọ fọ́mọ ó easy fún wa láti sọ yìí pé Um, oyin má ṣe má wu ìwà yìí o má join ẹgbẹ́kẹ́gbẹ́ o má wọ aṣọ o kò dáa láti wọ̀ o but a kì í follow up ọmọdé títí dé èjì ọmọ tá a bá sọ̀rọ̀ yìí tó bá fún wọn ní instruction wọ́n fẹ́ mọ ìdí tó fi sọ wípé kọ́ má ṣe if not tó bá sọ pé má lọ síbi ibẹ̀ yẹn ẹ eh, má lọ síbi yẹn kí ló dé tí ní kí má lọ síbẹ̀ yẹn ibẹ̀ yẹn gangan ló fẹ́ lọ but when you are able to explain pé má lọ síbẹ̀ yẹn o torí ewu wà ń bẹ̀ má wọṣọ káṣọ o torí kinní kan kinní kan wà ń bẹ̀ you must follow up on instruction and you must set boundaries well kò sí time and ó dàbí jẹ́ pé i'm i'm rushing everything that i have to say but ṣẹ́tìrì gbogbo àwọn kìíní they are precepts upon precepts. they are not things that eh, èèyàn kàn máa fòlé but parenting is hard work ṣùgbọ́n if you can be consistent with it one day at a time but ẹ bá bí mi personally màá sì sọ fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá a ti gbọ́ tá a sì máa gbọ́ àti tá a ti gbọ́ it falls back to the home. ẹnìkan kọ̀ǹkan kan sí ibi bravo jr bóyá junior lọ́wọ́ mi nù jr wọ́n ní this is true music influence we youth more than word of God nowadays talking from experience if someone listen to wọn ṣàdárúkọ àwọn olórin kan there is no way you won't get distracted God is alive heaven is real kí ni nípa àwọn orin yẹn nítòótọ́ NBC wọ́n ban àwọn orin kọ̀ọ̀kan pé wọ́n gbọ́dọ̀ play lórí afẹ́fẹ́ bó wà lórí fóònù àwọn èèyàn àwọn èèyàn ń gbọ́ káàkiri mo gbọ́ ti skul kan tó ní wọ́n wọ́n kọ́ gbogbo àwọn ọmọ òwò bẹ́ẹ̀tì mọ́ wọ́n láwọn kinní kan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ara ẹni gbogbo dressing ìmukúmu gbogbo ẹ̀ torí wọ́n yan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń rí wọ́n rí wọn gẹ́gẹ́ bíi mentor wọ́n fẹ́ máa hùwà bíi wọn wọ́n fẹ́ máa ṣe bíi wọn tó dẹ̀ ń affect ayé àwọn ọmọ kí lẹ rí sọ sí yín àbí ṣé advice lẹ fẹ́ fún àwọn ọmọ tí wọ́n ń gbọ́ wa. tá bá ní ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa music à ní parí bóyá títí ten o'clock but ẹ jẹ́ kí n sọ fún yín láti kékeré tí a bá ń fún ta bá ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀ see as a parent it is important pé kó create time fún ọmọ and time creation is per child o tó bá ní ọmọ méjì kì í ṣe the same time ló máa kó wọn pọ̀ ló máa sọ pé òkè mo fẹ́ sọ fún yín nípa kìnnìkan kìnnìkan bó bá ṣe bá ọmọ ilé ìsọ̀rọ̀ kọ́ ló ṣe máa bá ọmọ ilé ìsọ̀rọ̀ now um, tó bá ti jẹ́ pé o ti cultivate habit wípé à kí n máa ní kí n máa bá àwọn ọmọ mi sọ̀rọ̀ o kájọ máa jẹ̀wọ́ o kájọ máa ṣeré o from there from there mo fẹ́ fún yín ní instance kan maybe it will help ọjọ́ kan mo gbé àwọn ọmọ mi láti school bá a ṣe ń sọ̀rọ̀ ó wá sọ yìí pé ah pé òun kẹ̀ òun tiẹ̀ like ọmọ ọmọbìnrin kan péré lòun like ní school òun but òun like gbogbo àwọn ọmọkùnrin kí ló dé tó ṣe láìkí wọn ni pé because ọmọbìnrin yẹn nìkan lóbìnrin tó máa ń bá òun ṣeré what am i saying ó fún wa ní opportunity torí pé mo ní àbáwo ni school lè ní did you play with everybody ó fún wa ní avenue for him to say that ìgbà tó sọ ìyẹn mo bẹ̀rẹ̀ sí ní sọ fún pé in this life kò ń ṣe gbogbo èèyàn ló máa láìkẹ́ you know i'm preparing him for the future before you know it another opportunity will come tá máa tún ráyè láti sọ̀rọ̀ ó music la máa sọ that the things that enter your ear have a way of affecting you tó bá ti di future ọmọ yẹn máa máa rántí so deposit bí mo ṣe sọ precept upon precept growing up mo láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé ṣe mọ nígbà music and all that but ẹ bá fi àwọn ọ̀rẹ́ mi sílẹ̀ nílé pẹ̀lú àwọn pẹ̀lú television pẹ̀lú tv everything wọn ò ní tan tv ó ti wá jẹ́ pé ó mú èmi gan lára tí mo bá wà ń lé tí mo bá dá wà ń lé mo lè má tan television for three days because kò ń ṣe ibi tí interest mi wà nìyẹn we have to learn to build our children's interest in the right direction ọmọ tí ò bá jẹ́ kó mọ self worth ẹ̀ tó bá jẹ́ kó mọ role tó ń play nílé this reminds me oníwàásù ẹ jẹ́ ká máa involve àwọn ọmọ wa ní decision making nílé they are part of the home èèyàn fẹ́ wá kí ẹ lásán sọ fún àwọn ọmọ yẹn we are expecting a guest today o you will be surprised irú nǹkan tí ó máa jáde látẹnu wọn wọ́n máa máa bí ẹ́ ṣọ́ máa sùn ni níbo lọ́ máa sùn ṣé nu yàrá mi ni ṣọ́dọ̀ yín ni it will allow you to know what the children are thinking in their head but our parents máa assume pé kí ni kí lọmọdé mọ̀ ṣé òun ló bá mi sọ rẹ́ǹtì ni ṣé orí ẹ̀ lọ́ọ́ fẹ́ sùn lé ni. bọ oyin kansẹ issue nàìjíríà stress tension ṣé bàbá tó máa wọlé ńlẹ́mí thirty ìyá tó jẹ́ fi alájàpá ni gbogbo ẹ̀ ṣáàyè wá wà láti máa jókòó ṣe gbogbo yẹn pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú owó gbé kinní kan ní lantan táwọn èèyàn ń bá kiri àwọn èèyàn ò ráàyè láti sọ pé báwo ti ẹ̀ ni tọmọ kí nìkan tẹ́ ẹ rí ojú wo lẹ fi wò yẹn. ẹ jẹ́ kí n béèrè gbé kinní kan lé lantan alájàpá gbogbo ẹ̀ téèyàn ṣe torí kí lèèyàn ṣe ń ṣe gangan gangan torí ọmọ. torí ọjọ́ ọ̀la ni òkè so tó bá wá ṣe nǹkan torí ọjọ́ ọ̀la tó wàá ráyè fún ọjọ́ ọ̀la yẹn. ó yẹ sáré ẹ sáré bá àwọn òbí sọ̀rọ̀ ẹ má bẹ́ mi sọ̀rọ̀ lé lórí ẹ bá àwọn òbí sọ̀rọ̀ nílé. <laughs> àwọn òbí náà ni mò ń sọ̀rọ̀ bá sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ká try the economy ò wà láò wá you know i know it is not easy ṣùgbọ́n tó bá yẹ pé torí ọjọ́ ọ̀la yìí náà la ṣe ń sáré sókè sáré sódò then a ní fẹ́ lose ọjọ́ ọ̀la wa yẹn ẹ jẹ́ ká no matter how tedious it's just like báwa christian ṣe wà some christian will not sleep tí o bá ka bible kó di eleven pm àṣìkà tó bá yẹ pé five five minutes five minutes every day ló máa ní àyè láti béèrè kí ló ṣẹlẹ̀ ní láìfà àwọn ọmọ yẹn some christian some yeah, mo pe ni not eh, ẹ eh. sọ pé some. no ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa human beings there are no absolute I cannot generalize I say some christians will not sleep until they study the word of God Good. until make a, a point of duty. another thing another thing ni pé nínú ilé gan báyìí bàbá ìyá ònkàlùkù máa mú fóònù níjọ́ kan mo wà ní airport mo á sọ fún ẹ ń ta àjọjọ́ kò mú ẹ wo gbogbo èèyàn pátápátá àyàn ò rí lè pẹ̀lú ra wọn mọ́ òǹkàlùkù serious even àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń travel wọn ò bára wọn sọ̀rọ̀ òǹkàlùkù wà pẹ̀lú fóònù ẹ̀ mú ní problem wà bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ nínú ilé kò sí ìfọ̀rọ̀wérọ̀ àjọwò fíìmù àjọṣeré fóònù kí ni ẹ lè rí sọ lórí yẹn. <laughs> Eh, eh, báwo ni mo ṣe máa sọ is a eh, personal commitment èyàn bẹ́ẹ̀ ṣe ti sọ fún wa nsìnyìn àmọ́ wa mọ̀ mọ̀ máa sọ pé òkè o. nínú ilé o nínú ilé o tàbá ti wọlé kò sí fóònù o. kì í ṣe pé à ní tẹ fóònù ah of course a mọ̀ pé phone is business and other things ta fi ń ṣe but táwọn ọmọ mi bá fẹ́ wo cartoon for instance èmi àjọ máa wò ni àjọ máa láti gbẹ̀ máa ní you even understand what they are saying kì í ṣe pé torí pé mi gbọ́ nǹkan tó ń sọ o ó máa sọ fún ẹ pé this this and this is what they say but i was like eh, so how does that one now how can i use that one how can i make use of it so intentionally that's the word inten ẹ máa mọ̀ọ́mọ̀ sọ yìí pé mo fẹ́ spare time especially àwọn ọkùnrin sorry to say ọkùnrin ò ráyè tó máa ti ṣiṣẹ́ lọ dé ó ti rẹ̀ but intentionally just be there even if it is five minutes in a day jẹ́ káwọn ọmọ ìmọ̀ yìí pé hmm, tó bá ti di social time you will see daddy will have time for us there will be time that daddy will play with us they know they grow up with it it gives them a sense of belonging táwọn ọmọ bá ti ní sense of belonging láti ilé seriously there is nothing they are looking for outside. so gbogbo nǹkan tó ṣà ń ṣẹlẹ̀ òbí àti òmìnir ẹ̀yìn gbélé lórí. it is the foundation yes sir. èèyàn wa òun láti gbọ́ yẹn can God trust you ní Genesis chapter eighteen láti verse seventeen ọlọ́run lè fọwọ́ sọ́yà ó lè sọ̀rọ̀ nípa Abraham ó ní òun mọ̀ wípé Abraham o a darí àwọn ọmọ rẹ̀ láti ṣe ìfẹ́ ọlọ́run ọmọ tí Abraham ò tí ì bí ni o. ó ń kọ́ni lọ́gbọ̀n. Can God trust you? a ti ṣe tán. pé ìní ohun tó ń fi sí nkíá ẹ. ìrírí ẹ. pé wàá lè tọ́jú ẹ dáadáa. ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀. àkókò ò bá wa ṣọ̀rẹ́ rárá gbogbo ìrìn àjò tí mo fẹ́ rìn mi ì lè rìn mọ́ torí bàbá mi pf wa bàbá ti wà níkàlẹ̀. làwọn fẹ́ gbọ́ àdáwọ̀ with God tó ti dé sẹ́. òun làwọn fẹ́ gbọ́. mo kí gbogbo àwọn tó gbàlejò association of rural preachers. ń kọ́ni lọ́gàn. nírìn àjò wa lọ́sẹ̀. a ti ṣe tán. ẹ mà ṣe gan o mo dẹ̀ kí àwọn tí wọ́n máa gbàlejò wa ní ẹsẹ̀ odò kóṣù kó parí ìrírí. a kún mọ̀ pé nínú ìrìn àjò yìí. ọ̀rọ̀ ọlọ́run bẹ. ọlọ́run tó ń bá wa ṣiṣẹ́. kò kú ní fi wá sílẹ̀. ìrírí ayé kò gbẹ. ẹ jẹ́ ń jẹ́ kí oyin cancel concept. tó ṣe kókó. kọ́ fi wọn sílẹ̀. ṣùgbọ́n mo sọ wọn kan ní ọ̀sẹ̀ tó kọjá. mo ní fún ìrìn àjò wa ní ẹsẹ̀ odò lọ́hùn. brothers and sisters are you ready? we are all ready tíkẹ́ẹ̀tì nítorí pé ètò kan. mo ní àwọn ọkọ̀ ojú omi tá a nílò láti fi rìnrìn àjò. ọlọ́run tó ti lọ sí mi. pé èyí tó jẹ́ pẹ̀lú hardwood hundred thousand lọ́pẹ́ adẹ̀ nídìí bíi mẹ́ta nítòótọ́ a máa fi sílẹ̀ tó ra fẹ́ lọ sí ìlàjẹ náà lẹ́sìtì gbogbo àwọn ẹsẹ̀ odò yìí tó a fẹ́ ṣe mẹ́ta àwọn èèyàn dẹ̀ respond lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí wọ́n ṣùgbọ́n mi ti ẹ̀rọ tí ì pé kò tiẹ̀ tí tó fifty thousand tí ó wọlé títí dàárọ̀ ìmọ̀ ìrí one thousand kan ní àárọ̀ yìí àti three thousand kan ẹ jọ̀wọ́ ìwọ náà lè máa support ó lè máa lọ bọ̀ kó o support ọkọ̀ yìí náà àwọn ìránṣẹ́ ọlọ́run níbẹ̀ la máa gbé sílẹ̀ fún á dẹ̀ tún máa wúlò fún wa mo sọ gbogbo ẹni tó bá fẹ́ support ẹ kọ sẹ́ndì yes i want to support sí nọ́mbà mi màá forward account number tá a fi ń gba owó yẹn gbogbo ẹ̀ náà lẹ́dẹ̀ máa rí ẹ máa rí mo update àwọn èèyàn gbogbo ìgbà tá a lọ last tá a lọ ra kinú fáwọn èèyàn ibi ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe gbogbo ẹ̀ la ṣó gbogbo ẹ̀ wá bá ṣe rà náà lẹ́ máa rí so tó bá fẹ́ support kò send there i want to support or yes sí nọ́mbà mi zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ a lè má sọ àwọn bàbá bàbá tí wọ́n ń gbàdúrà pẹ̀lú wa tí wọ́n dẹ̀ ń tọ́jú wa. àwọn tí wọ́n jẹ́ kétò yìí kó máa tẹ̀síwájú náà ni. ọ̀run tún gbàlejò ìkan lára àwọn bàbá wa nínú olúwa. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀ràn ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. àwọn ni wọ́n jẹ́ senior pastor All Saints Evangelical Church ọlọ́run gbà wọ́n sókè at the one ó kọ̀ jẹ́ pọ́mọ ékeré ni wọ́n àbá ni wọ́n try. Daddy Amobi, are you ready? We are ready. Pastor Ebenezer Olumiwa Ọmọbọwálé. Brothers and sisters, are you ready? We are ready. Àti tẹ́tí. Oníwàásù tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, a tún máa máa pàdé oyin cancer concept àwọn yẹn lè fẹ́ kí lè ṣe yín kí ẹ gbà wọ́n nímọ̀ràn àbí gbogbo ẹ̀ bóyá arẹ́nikẹ́ni tí nǹkan kan tó wúwo lọ́kàn nọ́mbà wo ló lè pè yín sí. Si pè wá sí zero seven pè wá sí àbí pè ok iléeṣẹ́ yín pè wá náà wọ́n lè pè oyin cancels concept sí zero seven zero zero seven zero two six two six five three five three eight zero eight zero three nine three nine lẹ́ǹkan sí zero seven zero zero seven zero two six two six five three five three eight zero eight zero three nine three nine tọ́ ọmọ rẹ yóò sì fún ẹ ní ìsinmi God bless you all. Life, my life miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tó wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwá ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa kalẹ̀ ní orúkọ jésù kristi. in the name of jesus christ. bàbá wa tí ń bẹ ní our father in heaven ojú wa ń wọ̀ fún ìrànlọ́wọ́. our eyes are looking up to you for help. olúwa ọlọ́run jọ̀ọ́ jàre. oh lord please. ní orúkọ jésù nínú ìdílé kọ̀ọ̀kan tí à ń rán àdúrà yìí sí. in every household this prayer is being sent to. ní orúkọ jésù fìdí ara rẹ múlẹ̀. establish yourself therein. gba gbogbo ògo. receive all glories. kí ògo kí ó jẹ́ ti ọlọ́run nìkan ṣoṣo. so that all glories will belong to you only kí ìbùkún tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ ti gbogbo àwọn tó ń gbọ́ yìí. and all the blessings in your word will be for all our listeners. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ Jésù ni a gbàdúrà. in Jesus Christ's name we pray. àmín. amen. olúwa rán mi sí ọ lónìí arákùnrin àti arábìnrin. brothers and sisters God has sent me to you today. ó kú oríire pé o jẹ́ ọ̀kan lára ẹni tí ọlọ́run fi ọ̀rọ̀ yìí rán sí. And I say unto you, congratulations, for God has sent a message unto you. Mo ní ìlérí Olúwa dúró títí láé. And the promise of God abides forever. Mo rí ìkà. I read it. nípa Solomoni ọba. about Solomon the king. lẹ́yìn ìgbà tó parí ilé Olúwa. after he has completed the temple of the Lord. tó parí ilé Olúwa tán. after he has completed the temple of the Lord. bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sì fi ara hàn ní òru ọjọ́ náà. God appeared unto him in that night. ó sì wí fún un pé. and told him. nínú ìwé èkejì Kíróníkà. in second chronicle. orí keje. chapter seven. ẹsẹ̀ ìkejìlá níbẹ̀ ni mo ti gbé ń bá yín sọ̀rọ̀ yìí. verse twelve therein I talk to you. olúwa sì fi ara hàn fún Sólómọ́nì ní òru ó sì wí fún un pé èmi ti gbọ́ àdúrà rẹ èmi sì ti yan ìhín yìí fún ara mi fún ilé ẹbọ àdúrà. Second Chronicle chapter seven verse twelve and the Lord appeared to Solomon by night and said unto him I have heard thy prayer and have chosen this place for myself for an house of sacrifice. ẹgbọ́n tí Ọlọ́run bá Solomoni ọba bọ̀. Hear what God discussed with Solomon the king. Bí mo bá sí ọ̀run tí kò bá sí òjò. If tàbí bí èmi bá pàṣẹ fún eṣú láti jẹ ilẹ̀ náà run tàbí bí mo bá rán àjàkálẹ̀ àrùn sí àárín àwọn ènìyàn mi. It says in verse thirteen, If I shut up heaven that there be no rain or if I command the locals to devour the land, or if I send pestilence among my people. Olúwa wá fi ọ̀nà àbáyọ hàn wá. God now show them the way out. Bí Olúwa ṣe ń bẹ nígbà náà ló ń bẹ lónìí pẹ̀lú bó ṣe ń gbóhùn Olúwa yìí. As God was at that time is the same he is today as we are hearing the voice of the Lord right now. Ọ̀nà àbáyọ kúrò nínú gbogbo àjàkálẹ̀ àrùn. The way out of all this pestilence. Olúwa ní ọ̀nà àbáyọ fún ẹnìkọ̀ọ̀kan wa. God has a way out for every one of us. Ọ̀nà Ọlọ́run yàtọ̀ sí ọ̀nà ènìyàn pátápátá. The way of the Lord is different from the way of men completely. Gbogbo ènìyàn lè gbìyànjú títí. Everybody, every human being can try and attempt. Láti wá solúsàn sí gbogbo àjàkálẹ̀ àrùn búburú wọ̀nyí. To find a way out of this pandemic. Ohun tó dára ni it is good. àwọn ìjọba wa tí wọn ò fi ọwọ́ lẹ́rán. that kó ọjọ́ tẹ́tẹ́rẹ́. that our government are not sitting idle without doing something. wọ́n ń gbìyànjú ní gbogbo ọ̀nà lóòótọ́. they are trying with all their effort indeed. ṣùgbọ́n ọlọ́run mọ̀nà ju ẹnikẹ́ni lọ. but God has the right way beyond human being. ẹ tí olúwa bá àwọn ará ìgbàanì sọ nígbà náà. hear what God discussed with the people at that time. ohun tó ń jáde sí wọn nígbà náà ló ń jáde jáde sí ọ lónìí. the voice that came out unto them at that time is the same voice coming out to you now. ní ẹsẹ̀ kẹrìnlá. in verse fourteen. ó ní bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ it says if my people which have been called by my name shall humble themselves. tí wọ́n bá sì gbàdúrà. and pray. tí wọ́n bá sì wá ojú mi. and seek my face. tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn. and turn from their wicked ways. nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá. then will I hear from heaven. èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì. and I will forgive their sin èmi ó sì wo ilẹ̀ wọn sàn. and I will heal their land. dájúdájú. surely gbogbo àwọn àjàkálẹ̀ àrùn àti búburú gbogbo. all the pandemic. èyí tí ó jẹ́ okùnfà àjálù sórí ẹnìkọ̀ọ̀kan ní orílẹ̀-èdè àgbáyé yìí. which is the reason for the destruction upon the whole world right now. ṣé atọ́kùn láti ọ̀dọ̀ sátánì nípasẹ̀ e- ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ aráyé ń dá. it emanates from the devil by the reason of the sins committed by people on earth. ọlọ́run ní tá a bá lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí. God says if we can do these four things. òun ni ọlọ́run tó ń gbọ́ àdúrà. he is the God that answers all prayers. olóhùn ṣe nǹkan mẹ́ta. he says he is going to do three things. àwọn aláà nǹkan mẹ́rin. we are going to do four things. òun náà ṣetán láti ṣe nǹkan mẹ́ta. and he is ready to do three things for us. nǹkan mẹ́ta yẹ. those three things. ló máa gbé gbogbo wàhálà mi. is what is going to swallow all the troubles. kí ni nǹkan bẹ́ẹ̀ de ta. what are the three things. ó èmi ó darí ẹ̀ṣẹ̀ wọn jì. he said I will forgive their sins. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God. ó èmi ó gbọ́ láti ọ̀run wá. he said I will hear from heaven. èkejì. number two. èmi ó sì darí ẹ̀ṣẹ̀ wọn jì. I will forgive their sins. ìkẹta. number three. èmi ó sì wo ilẹ̀ wọn sàn. and I will heal their land àìsàn ṣe orílẹ̀-èdè àgbáyé. the whole world is right now sick. kí ló mú àìsàn yìí le tó bẹ́ẹ̀ gẹ́. why is this sickness so severe in the world. ohun tó fà á ní àwọn ẹ̀ṣẹ̀ tèmi àti tìrẹ tá à ń dá yìí náà ni. the reason is the sins you and I commit all the time. ọlọ́run nífẹ̀ẹ́ ènìyàn. God loves human beings. ṣùgbọ́n ó ẹ̀ṣẹ̀. but he hates sin. èkejì kírónìkà sọ wípé. second chronicle says. six thirty six chapter six verse thirty six. ó ní nítorí tí kò sí ènìyàn kan tí kì í ṣẹ̀. he says for there is no man that do not sin. oníwàásù oríkejì ẹsẹ̀ ogún wípé. ecclesiastes chapter two verse twenty says. nítorí tí kò sí olóòótọ́ ènìyàn kan lórí ilẹ̀ tí ṣe rere kò sì dẹ́ṣẹ̀. For there is no truthful man on the land that is righteous and I have not committed sin. Dájúdájú. Surely gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. all the troubles we are experiencing. ó ti pàṣẹ ẹ̀ṣẹ̀ wa. is by the reason of the sin. ṣùgbọ́n. but ọlọ́run wa yìí. this our God. aláàánú ni. is a merciful God. bá a bá jẹ́ ẹlẹ́ṣẹ̀. if we are sinners. tá a mọ wa ní ẹlẹ́ṣẹ̀. and we identify ourselves as sinners. tá a mọ̀ pé ọlọ́run kì í dẹ́ṣẹ̀. and we know God do not commit sin. tá a mọ̀ pé kò sí búburú kan nínú ọlọ́run. and we know there is no evil in God. oh ohun tó aláti ṣe ni pé. what we have to do is these a gbẹ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. we must confess our sins. ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè pọ̀. the sin of this nation are so great. bó ti wulẹ̀ pọ̀ tó. no matter the number. oore ọ̀fẹ́ Ọlọ́run. the grace of God. ó pọ̀ ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí lọ. is greater than all these sins. ọ̀nà àbáyọ náà ni pé ká képe Ọlọ́run. the way out is for us to call upon God. kí képe Ọlọ́run nìkan ò tó calling upon God is not enough. ká yí padà kúrò ní ojú ọ̀nà búburú wa. we have to repent from our evil ways. ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. and we confess our sins. ká kọ̀ ọ́ lẹ̀. we forsake it. ká ba lè rí àánú gbà. so that we can obtain mercy. olúwa mú ọwọ́ ìnà rẹ kúrò lára orílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbáyé. Lord take away your hand of anger from this nation Nigeria and from the world. àwa ṣègbè tán nípa ìjà ọwọ́ rẹ. we are being perished by the reasons of your anger. olúwa wa mà rè o. Lord here we are. gbọ́ àdúrà wa kí o sì fi etí sí ẹkún wa. hear our prayer and listen to our cries. kí o má ṣe pa ẹnu rẹ mọ́ sí omijé wa. and keep short not from our tears. nítorí àlejò ni àwa lọ́dọ̀ rẹ àti àtìpó bí gbogbo àwọn bàbá wa ti rí for we are strangers before you and exiles, just like our fathers. ní orúkọ olúwa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ayé ọlọ́run mi. in the name of the lord intervene into the affairs of the world my god. bí o sì dá sí ọ̀rọ̀ nàìjíríà pẹ̀lú. and intervene into the affairs of nigeria also. má ṣe kọ orílẹ̀-èdè wa sílẹ̀. do not forsake our nation. ọlọ́run mi má ṣe jìnnà sí wa. oh my god do not be far away from us yára láti ràn wá lọ́wọ́. be quick to help us o Lord. olúwa ìgbàlà mi. o God of my salvation. bí bàbá àti ìyá wa bá kọ̀ wá sílẹ̀. if our fathers and mother will forsake us. olúwa o ti ṣèlérí pé ó tẹ́wọ́ gbà wá. Lord you have promised that you are going to accept us. ẹ olúwa. hear o Lord. kí o sì ṣàánú fún wa. and have mercy upon us. bí mo ṣe ń fi tomijé tomijé gbàdúrà yìí. as I pray with my tears now. kí o sì ràn wá lọ́wọ́ kúrò lọ́wọ́ idà and help us from the world. àti ìyàn. and famine. àti àjàkálẹ̀ àrùn gbogbo. and pandemics. kí o sì sọ ìkáàánú wa di ijó fún wa. and turn our groaning and mourning into laughter and joy. kó aṣọ ọ̀fọ̀ wa kúrò. and remove the cloth of mourning. gbogbo nǹkan ò rọgbọ o. things are not normal. kò sì dẹrùn. and it's not easy. ìlú le koko ju ojú ẹja lọ. the whole nation is so difficult and hardship kò sáyọ̀ nínú ìdílé. there is no joy in the home. rúdurùdu gba ìgboro wa kan. confusion pervades the whole nation. ooo oh, mo ní psalm eighty eight verse eight wípé àṣìṣe wà bá inú ilé. I declare psalm eighty eight verse eight says and we have been locked down. ipò tá a mọ̀ wà rèé olúwa. this is the situation we are o Lord. àrùn ṣe wa mọ́lé. sickness has locked us. a ò lè wọlé. we cannot go in. bá a ti fẹ́ sílẹ̀ a ò sì lè jáde bá a ti fẹ́. we cannot do things voluntarily. lórí ìkúnlẹ̀ mi ni mo ti ń gbàdúrà yìí. on my knees I pray. olúwa o. oh my God. pẹ̀lú gbogbo àwọn tó ní ìmọ̀ pẹ̀lú mi. with all those who are in one accord with me. rà àlàáfíà sọ̀kalẹ̀. send peace downward. gbogbo ẹ̀ òjò òjò òjò àìsàn wọ̀nyí kó dáwọ́ dúró. all the rain of this pandemic stop. ní orúkọ Jésù Ọlọ́run tó dá wàdúrà. God that answer prayer. Kó la ìlú wa kọjá lọ. They pass through this our nation. Wọ́n fún àwọn ìjọba ní ọgbọ́n. And give our government the wisdom. Àti àwọn olóye. And those who are intellectual. Àwọn nǹkan tí wọ́n bá lò tí ó fòpin sí. The things they will give us that will put an end to it. Kí Ọlọ́run kí ó tọ́ gbogbo àwọn ìjọba wa sí ọ̀nà. May the Lord lead our leaders aright. Kó sì mú wọn gbà wípé. And make them to believe. Ọlọ́run. God. Òun ni alákòóso lórí gbogbo ìjọba ènìyàn. is the one that rule over the affairs of men. Mo kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí ò there is nothing that has a beginning without an end. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́dọ̀ mi all you my listeners. Mo kí i pé ẹ kú oríire o. I congratulate you all. Àdúrà mi gbà lé ọ lórí. my prayers have been answered over you. o bá ń fẹ́ kí n tún gbàdúrà síwájú sí. if you want more prayer. Tó o fẹ́ ìrànlọ́wọ́ àdúrà. and you want the help of prayer. O lè yára pè mí. you can call this number. sí nọ́mbà yìí o. Uh, this number. Mo dẹ̀ ṣetán láti dá ẹ lóhùn. and he ready to answer you zero eight zero three three two three four two eight eight tó bá yìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní wòlíì àti ajíhìnrere pf ọ̀wá àlàáfíà ni fún gbogbo àgbáyé àti orílẹ̀-èdè wa nàìjíríà amen. The preacher of this message to your hearing is prophet and evangelist pf ọ̀wá. May the peace of God be upon the whole world and this nation Nigeria in Jesus' name. Amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Ọwá Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọ Layout Mọ̀lété ń bàdàn ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpọ̀ Monday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ Early Morning with Jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀